johanu orí kẹẹ̀ẹ́dógún. èmi ni àjàrà tòótọ́ bàbá mi ni àgbẹ̀ tí ń mójú tó ọgbà àjàrà gígé ni yóò gé gbogbo ẹ̀ka ara mi tí kò bá so èso ṣùgbọ́n yóò ré ọwọ́ gbogbo ẹ̀ka tí ó bá ń so èso kí wọ́n lè mọ̀ kí wọ́n sì lè máa so sí i lọ́pọ̀lọpọ̀ ẹ̀yin ti di mímọ́ nítorí ọ̀rọ̀ tí mo ti sọ fún yín ẹ máa gbé inú mi èmi ò máa gbé inú yín gẹ́gẹ́ bí ẹ̀ka kò ti lè so èso fún ara rẹ̀ àfi bí ó bá wà lára igi bẹ́ẹ̀ ni ẹ̀yin náà kò lè so èso àfi bí ẹ bá ń gbé inú mi èmi ni àjàrà ẹ̀yin ni ẹ̀ka ẹni tí ó bá ń gbé inú mi tí èmi náà sì ń gbé inú rẹ̀ yóò máa so èso púpọ̀ ẹ kò lè dá ohunkóhun ṣe lẹ́yìn mi bí ẹnikẹ́ni kò bá gbé inú mi a ó jù ú sóde bí ẹ̀ka yóò sì gbẹ wọn ò mú wọn ò sì fi dáná yóò bá jóná bí ẹ bá ń gbé inú mi tí ọ̀rọ̀ mi ń gbé inú yín ẹ ó béèrè ohunkóhun tí ẹ bá fẹ́ ẹ ó sì rí i gbà báyìí ni ògo bàbá mi yóò ṣe yọ pé kí ẹ máa so ọ̀pọ̀lọpọ̀ èso bẹ́ẹ̀ ni ẹ ó ṣe jẹ́ ọmọ ẹ̀yìn mi gẹ́gẹ́ bí bàbá ti fẹ́ràn mi bẹ́ẹ̀ ni mo fẹ́ràn yín ẹ máa gbé inú ìfẹ́ mi bí ẹ bá pa òfin mi mọ́ ẹ ó máa gbé inú ìfẹ́ mi gẹ́gẹ́ bí mo ti pa òfin bàbá mi mọ́ tí mo sì ń gbé inú ìfẹ́ rẹ̀ mo ti sọ nǹkan wọ̀nyí fún yín kí ayọ̀ mi lè wà nínú yín kí ẹ lè ní ayọ̀ lẹ́kùnrẹ́rẹ́ àṣẹ mi nìyí ẹ fẹ́ràn ara yín gẹ́gẹ́ bí mo ti fẹ́ràn yín kò sí ẹni tí ó ní ìfẹ́ tí ó ju èyí lọ pé ẹnìkan kú nítorí àwọn ọ̀rẹ́ rẹ̀ ọ̀rẹ́ mi ní bí ẹ bá ń ṣe gbogbo nǹkan tí mo pa láṣẹ fún yín n kò pè yín ní ọmọ ọ̀dọ̀ mọ́ nítorí ọmọ ọ̀dọ̀ kì í mọ ohun tí ọ̀gá rẹ̀ ń ṣe ṣùgbọ́n mo pè yín ní ọ̀rẹ́ nítorí ohun gbogbo tí mo ti gbọ́ lọ́dọ̀ bàbá mi ni mo ti fi hàn yín kì í ṣe ẹ̀yin ni ẹ yàn mí èmi ni mo yàn yín tí mo rán yín pé kí ẹ lọ máa so èso tí kò ní bàjẹ́ kí bàbá lè fún yín ní ohunkóhun tí ẹ bá béèrè ní orúkọ mi àṣẹ yìí ni mo pa fún yín ẹ fẹ́ràn ara yín bí aráyé bá kórìíra yín kí ẹ mọ̀ pé èmi ni wọ́n kọ́ kórìíra ṣáájú yín bí ó bá jẹ́ pé ti ayé ni yín ayé ìbá fẹ́ràn yín bí àwọn ẹni tirẹ̀ ṣùgbọ́n ẹ kì í ṣe ti ayé nítorí mo ti yàn yín kúrò nínú ayé ìdí rẹ̀ nìyí tí ayé fi kórìíra yín ẹ rántí ọ̀rọ̀ tí mo ti sọ fún yín pé ọmọ ọ̀dọ̀ kò ju ọ̀gá rẹ̀ lọ bí wọ́n bá ṣe inúnibíni mi wọn yóò ṣe inúnibíni yín bí wọ́n bá pa ọ̀rọ̀ mi mọ́ wọn yóò pa ti ẹ̀yin náà mọ́ wọn yóò ṣe gbogbo nǹkan wọ̀nyí sí yín nítorí tèmi nítorí wọn kò mọ ẹni tí ó rán mi níṣẹ́ bí n kò bá wá láti bá wọn sọ̀rọ̀ wọn kì bá ti ní ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n ní ìsinsìnyí wọn kò ní àwáwí fún ẹ̀ṣẹ̀ wọn ẹni tí ó bá kórìíra mi kórìíra bàbá mi bí n kò bá ṣe irú iṣẹ́ tí ẹnikẹ́ni kò ṣe rí wọn kì bá ti ní ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n ní ìsinsìnyí wọn ti rí àwọn iṣẹ́ mi síbẹ̀ wọn kórìíra èmi àti bàbá mi èyí rí bẹ́ẹ̀ kí ọ̀rọ̀ tí a kọ nínú òfin wọn lè ṣẹ pé wọn kórìíra mi láì nídìí nígbà tí alátìlẹ́yìn tí wọ́n rán sí yín láti ọ̀dọ̀ bàbá bá dé àní ẹ̀mí tí ń fi òtítọ́ ọlọ́run hàn tí ó wá láti ọ̀dọ̀ bàbá yóò jẹ́rìí nípa mi ẹ̀yin náà yóò sì jẹ́rìí mi nítorí ẹ ti wà pẹ̀lú mi láti ìbẹ̀rẹ̀ iṣẹ́ mi